admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tí ó ṣe wá ní mùsùlùmí nígbà tó ṣe wá ní mùsùlùmí kò dá wa dá làákàyè wa ká má fi ṣẹ̀sìn bí kò ṣe wípé ó rán àwọn òjíṣẹ́ sí wa. Si àwọn òjíṣẹ́ tó jẹ́ abara bíi tiwa tó jẹ́ èèyàn bíi tiwa tí a lè láǹfààní àti gbọ́ wọn yé ó rán wọn sí wa lẹ́yìn ìgbà yẹn ó rán àwọn tírà oríṣiríṣi sí wa èyí tó jẹ́ tírà ìgbẹ̀yìn tí ó máa jẹ́ ìwé ìmọ̀nà wa òun náà ni alukur'anul karim alọ́wọ̀nrán sí wa ó dẹ̀ bá wa bójútó títí dòní títí tílé ayé ó parí náà ni ó bá wa bójútó. Allah ní aburú kankan ò ní wọlé tì níwájú lẹ́yìn kò sí problem kankan kálọ̀ kó jọ ọba tó ti fi ọ̀nà ìsìláàmù náà mọ̀ wá à ń bẹ nínú àánú rẹ̀ àpadà sí aburú ó kéré ó tóbi táàtù di ẹni tí ó mọ forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn Allah táàdì ẹni tí ó bímọ táàlọ́ mọ dúpẹ́ fún odò táàlọ́ mọ dúpẹ́ fún òkúta táàlọ́ mọ dúpẹ́ fún èrè kálọ́ mọ jò ṣẹlẹ̀ sí wa o ní tí ó ṣe wá tá a tún máa pè kan nínú àwọn ànábì tá a máa pè ní ọmọ ọlọ́run mọ́jọ ṣẹlẹ̀ sí wa o gbogbo àdánwò tí ó kàn wá tí ó di wípé ńgbà bá fẹ́ ṣàdúrà àní pé àlọ́wùmá ẹ̀dá la á máa pè ṣẹlẹ̀ sí wa ṣàánú fún wa kó dó tiwa o ìkẹ́ àtìgẹ̀kọ́ lọ́mọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti gbogbo àwọn sàbí rẹ̀ náà tó fi dórí ẹnì kọ̀ọ̀kan wa náà tá a jẹ́ mùsùlùmí pàápàá jùlọ nígbà tá a bá ti fi ìlànà wa tá à ń fi ìgbàgbọ́ wa tá à ń fi ìṣesí wa tá a fi ń tẹ̀lé ti ànábì wa Muhammad lórí àgbọ́yé àwọn sàábí kí a lọ kójọ kó kẹ́ gbogbo wa níkẹ́ àpapọ̀ mo kí gbogbo yín náà pé asalaamu alaykum wa rahmatulah wa barakatu. ó ti ti dérò ètò lónìí náà nìyẹn ètò yín ètò wa àdáwàtú sàlàfíà lónìí insha Allah ta'ala nínú àwọn nǹkan tí àwọn ọmọ ẹlẹ́bọ tí mò ń bá lọ yìí nínú nǹkan tó lágbára tí wọ́n ń sọ. So ó pọ̀ gan. Màá kà wọ́n síìn, màá wá máa yanjú ẹ̀ díẹ̀díẹ̀. Gẹ́gẹ́ mo ṣe ń pè wá sí pé ìmọ̀ Islam, ẹ̀kọ́ Islam wàláhì ó pàtàkì fún wa. Ṣé ẹ rí ẹni tí ò bá ti lẹ́kọ̀ọ́ nǹkan, tí ò mọ̀ nípa nǹkan kò sí bí wọ́n ṣe ní dàrú mọ́ lójú. Ó ń bẹ nínú ètò ayé wa náà now. Ẹni tó ní mọ́tọ̀ tó nǹkan tó mu minor thing ni. Ṣùgbọ́n nígbà tí ò mọ̀ ńpa rẹ̀, tó bá pàdé alábòsí èèyàn alábòsí mechanic alábòsí rìwáyà ẹ̀ tí ó bẹ̀rù Allah tí ó bẹ̀rù kankan tó bá pàdé ẹ̀ ẹ̀ rí i pé yóò sọ di ńlá fún yín ni bẹ́ẹ̀ sì rè nǹkan tẹ́yìn gan lè ṣe fúnra yín ni tàbí nǹkan kékeré ni yóò ní ah kìíní kan ló bàjẹ́ kódà bó ṣe wà wọ́n gan tàbá fẹ́ rọ̀ original ẹ̀ one twenty five lára ṣùgbọ́n tó wáyé pé fíìkì lẹ fẹ́ ra o àlè room fifty o sẹ́yìn pẹ́ kó sí lọ́wọ́ nígbà tó yẹ pé ẹ ò mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ẹni tó mọ̀ nípa ẹ̀ ni ẹ̀rí kojú ẹsẹ̀ ni ó jà àbí bẹ́ẹ̀ kọ́ ni ojú ese ni o jana. àwọn ọmọ kéékèèké tá à ń kó lọ sí skul tá a máa sọ pé one plus one three wà láì wọn ò gbà nígbà tí wọn à má tá a máa sọ pé one plus one three wà láì bí ọmọ yẹn ó sì máa wí náà nìyẹn ó ṣòro ó kọ ẹni tí ó gbà ọmọ yẹn torí pé kí ló fà á fi gbà bẹ́ẹ̀ torí pé kò mọ̀ á ti mà ní bá gbé fún yàn náà ni ó jọyàn lójú ṣùgbọ́n ẹni tó bá lẹ́kọ̀ọ́ nípa nǹkan tẹ́mi pè wá sí torí ìpìlẹ̀ problem tí àwọn mùsùlùmí fi lọ ń rọ́lu rin tán ń rọ́lu bábúwayà yìí àìmọ̀ kankan nínú ẹ̀sìn ló fà á àwọn tán ń rọ́lu yìí náà tẹ́lẹ̀ náà wọ́n èyí ṣe mùsùlùmí tó yanjú ẹ̀ tí tẹ́lẹ̀ ẹ̀ tí ò kankan nínú ẹ̀sìn tẹ́lẹ̀ bóun ni o sì ní kó sọ́wọ́ ìyẹn ni ìpìlẹ̀ problem tó wà nílẹ̀ ọ̀nà méjì ni ọ̀nà ni pé káwa gẹ́gẹ́ tẹ̀síwájú ní ẹ̀kọ́ ìsìlámù tí yóò bá wá rọ̀rọ̀ wá lọ́rùn èyí tó tún lẹ́sìn sí yẹn ni wípé ká máa lísìn sí wàásù àwọn àfàsúnà ní gbogbo ìgbà láti máa develop ìmánì wa láti máa ní ọ̀làjú sí láti máa mọ nǹkan sí ìyẹn náà nǹkan àṣà tún lè ṣe yẹn àbí òlà fẹ́ ṣe mẹ́. tọ́ ẹ àwọn ọmọ yẹn nìsín nínú pèpè tán ń pèpè ni pé wọ́n ní kò sí yàtọ̀ <laughs> wọ́n ní kò sí yàtọ̀ nínú nǹkan táwa mùsùlùmí ń ṣe àti àwọn náà tá à ń kọ̀ndẹ́mù wọ́n là ń pa àwọn ẹlẹ́lẹ́bọ wọ́n ní sí báwa náà ń ṣe bọ̀ ǹjẹ́ kí lẹ́bọ tá à ń ṣe wọ́n ní a máa ń tà wá fún kàába wọ́n ní kàába wọ́n la máa ń tà wá fún ẹ̀ tẹ̀ pé lóòótọ́ sì ni tọ̀ mùsùlùmí tó bá gbọ́ yẹn tó ní wá òkà ẹ ti èdò a máa ń pa àwọn ẹni ìlẹ́lẹ́bọ lóòótọ́ àná ń bọ̀ kúta kan àwa náà máa ń tà wá fún kàába kàába yìí sì sọ lọ́hùn tẹ̀ pé wàhálà dé ìyẹn náà ń pè ní ṣubúà wọ́n ti kóòrùjú bá ẹni yẹn tí ò bá ti mọ bí ó ṣe yanjú ara ẹ̀ ó di ní nínú nǹkan táwọn ọmọ yẹn sọ nù. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì wọ́n ní hajj ta ló ń ṣe hajj ta ló ń ṣe wọ́n ní àwọn ẹlẹ́bọ ló ń ṣe tẹ́lẹ̀ wọ́n ní ọwọ́ wọn ní anabi muhammed sallallahu alaihi wa sallam ọwọ́ wọn ló ti rí tóun náà fi gbé wọnú islam pé hajj yẹn gangan tàwáàfù tá à ń ṣe ájì tá à ń ṣe làbáyíká làhùnmá làbáyíká yẹn wọ́n ní àwọn ẹlẹ́bọ gangan ní í ṣe tẹ́lẹ̀ ìgbà tó ti wá sọ pé àwọn ẹlẹ́bọ ní í ṣe tẹ́lẹ̀ yẹn wọ́n nígbà táwọn ìbí wa dé ẹ nǹkan yẹn náà lòun náà wá parọ́ tó wá sọ pé òun ṣe Islam pé ẹbọ ti tẹ́lẹ̀ tó bá náà ló kàn dọ́gbọ́n sí òun náà ní í ṣe tẹ́tíṣẹ́ odi méjì àbí ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní alhajarul aswad tá à pè ní Blackstone òkúta dúdú tó wà ní ara Kaaba yẹn wọ́n ní ṣe báwa ń takò àwọn ẹlẹ́bọ pé wọ́n ń bọ òkúta wọ́n ń bọ sìgìdì wọ́n ń bọ kínní kan ni wọ́n ní èé ṣe táwa náà tó yẹ pé alhajarul aswad yẹn ó wà nínú iṣẹ́ hajj tá à ṣe wọ́n ní yẹn náà kọ́ ó di mẹ́ta àbí wọ́n ní ẹlẹ́ẹ̀kẹrin òun ni romyul jimar oko tá a máa ń lẹ̀ tẹ̀pọ̀ náà wà nínú iṣẹ́ hajj tá a sọ pé a lọ lẹ̀ ó ti lọ́jọ́ tá a lẹ̀ òkúta lọ́nlẹ̀ yẹn wọ́n ní ara ipe àwa náà ń ṣẹbọ náà ni sẹ́pẹ́ tó bá gbọ́rọ̀ yìí tí ó bá mọ̀ kankan nú ẹ̀sìn tí ó mọ̀ báwọn kan yìí ṣe jẹ́ tí kò mọ̀ pé wọ́n ti boyún jẹ́ mọ́ òun lára wọ́n ti gé orí wọ́n ti gé dìí wọ́n ti gé àárín wọ́n dẹ̀ gbé òkùtù fún un sẹ́pẹ́ yóò wà kan sẹ́pẹ́ confusion ó dé bá àbí bẹ́ẹ̀ kọ́ ni wàhálà ó dé torí pé kíní yẹn ó máa dàrá àmúnú gbáyà ni pé ah ẹ̀dùn ẹ̀dùn náà o òótọ́ mọ̀ ni òótọ́ mọ̀ kọ ṣètò ń wá ràn lọ́wọ́ lélẹ́rí wà lọ́wọ́ bá dé tọ́yè màá mọ̀ mú ọ lẹ́yẹ kọ̀ọ̀kan báwo bá ṣe ní káyè gbà mí ni ẹ farabalẹ̀ o ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀rí tèmi mi ò ráyè ẹjọ́ wẹ́wẹ́ yìí mọ̀ mú ọ kọ̀ọ̀kan màá gbé fún yín láti ìpìlẹ̀ kí ló ṣẹlẹ̀ níbi àwọn nǹkan yẹn ẹ understand ẹ bí ní láì tààlà kálọ̀ kó jọ kó fún mi sọ. So kẹ́ ẹ lè gbọ́yé ó sì fún ẹ̀yin náà gbọ́yé náà ṣẹ́rí alákọ̀ọ́kọ́ ẹ kọ́ lọ mú nǹkan kan dání náà mò ń bọ̀ wá ṣàlàyé gbogbo àwọn kinní ilẹ̀ ẹ̀kọ́ kan ṣàpé kan mẹ́rin mo dárúkọ màá mẹ́rin wá o màá ṣàlàyé má ṣe jẹ́ o bọ́tẹ́ kọ́kọ́ gba ìpìlẹ̀ kan náà ìpìlẹ̀ ni pé olúwa ẹlẹ́dàá wa ti ń ṣe Allah òun nìkan ló ní agbára láti ṣòfin wípé nǹkan báyìí òun ni kẹ́ ẹ ṣe nǹkan báyìí òun ni kẹ́ ẹ má ṣe nǹkan báyìí lẹ́ẹ̀ fi jọ́sìn fún mi ìlànà báyìí lẹ́ẹ̀ gbà lẹ́ẹ̀ fi jọ́sìn fún mi òun nìkan ṣoṣo tí ò sí ẹlòmíì mà tó tún nírú agbára báyìí. gbogbo tí Allah subhanahu wa ta'ala tó bá ti lẹ́rìí tọ́pọ̀ náà ló pa wá láṣẹ pé ká ṣe é arẹ́rìí fún nínú Quran àbí arẹ́rìí fún nínú hadith anabi òun ló sọ fún wa pé nǹkan báyìí nǹkan báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ máa fi jọ́sìn fún mi nǹkan yẹn kì í ṣe bọ àṣẹ àlọ́ la tẹ̀lé ẹ mú dání abala kejì gbogbo táwọn èèyàn bá tún jọ́sìn fún tí wọ́n ń pè ní ìlànà ìjọsìn kò nǹkan yẹn wá leléyìí kò sí ẹ̀rí kankan lórí ẹ̀ àwọn náà gbé kalẹ̀ fúnra wọn wọn làwọn fi ń jọ́sìn fún àlọ́ òun là ń pè ní ṣírkù òun là ń pè lẹ́bọ ṣẹ́gẹ́tì ìpìlẹ̀ yẹn àmẹ́rí ẹ̀ wá o kí n tún gbé àbí Allahu nìkan tó jẹ́ ọba tó dá sánmọ̀ tó dálẹ̀ tó dọ́mọ ìdéyàn tó dági tó dá omi tó dá wa òun nìkan ni ẹnìkan ṣoṣo tí ò sí ẹnìkejì ló ní agbára láti ṣòfin láti sọ pé báyìí oníkẹ́ ẹ ṣe ìlànà yìí ni kẹ́ ẹ lò láti fi jọ́sìn fún mi eléyìí ẹ má lò eléyìí ni kẹ́ ẹ ṣe báyìí òun nìkan tí ò sí ẹlòmíì mọ́ gbogbo tó bá wá ṣe lófin yẹn tó sọ pé ká máa ṣe a ẹ̀rí fún ẹ̀rí tó dájú fún wa nu Quran a ẹ̀rí tó dájú fún hadith anabi tó lálàáfíà nǹkan yẹn ó di ó ti di ta'atullah wa ta'atu rasulihi yẹn là ń pè ní ìtẹ̀lé àṣẹ Allah ìtẹ̀lé àṣẹ anabi òun là ń pè ní alimtithal li amrillah ìtẹ̀lé àṣẹ tí Allah bá pa òun là ń pè bẹ́ẹ̀ òun là ń pè ní ibadatu ibadatullah àbí ká pè ní tọ́wátún lè amúrihì ìjọsìn fún àlọ́ ìtẹ̀lé àṣẹ rẹ̀ òun là ń pè gbogbo tẹ̀síre àtúrọ̀ bà níyà gbogbo òfin tí àlọ́ bá ti kọ́ ta kò sí kò sí bọ́ ọ̀nà náà tó lè gbàjẹ́ bọ̀ nígbà pé Allah náà ló dá wa òun náà ló sọ pé ìlànà yẹn ni ká fi sin òun òun ló sọ pé báyìí ni ká rìn bóun ni ti bọ̀ ló pàṣẹ nǹkan àwa ń ṣe é fún un nǹkan yẹn tún ti jẹ́ pé à ń ṣẹbọ pẹ̀lú ẹ̀ kò lè rí kò lè là ọ̀rọ̀ tí ò bá làákàyè mu ni ọ̀rọ̀ tí ò bá làákàyè mu tó yẹ pé èmi ni mo pàṣẹ pé ṣe báyìí báwo ni mo tún ṣe lè máa bínú pé o tún ṣe nǹkan yẹn fún mi ìyẹn ò lè rọrùn báyẹn nǹkan tí mo lè bínú sí ni pé bí mo ṣe ní kó o ṣe kọ́ ló ṣe ṣe ẹ mo lè bínú sí yẹn àlọ́wù gẹ́gẹ́ fúnra rẹ̀ tó dá wa tó ní ká lọ jọ́sìn fún òun ó gbé àwọn ìlànà kan kalẹ̀ ọyá báyìí ọyá ìṣẹ̀lẹ̀ báyìí ọyá ìṣẹ̀lẹ̀ báyìí nǹkan yẹn tún ṣe wá ń jẹ́ pé a tún ṣẹbọ pẹ̀lú àlọ́ padà <laughs> kò lè rọrùn báyẹn náà yìí tó lè jẹ́ ẹbọ ni wípé ẹ lọ mú ìlànà míì tó yàtọ̀ sí ìlànà Allah subhanahu wa ta'ala ẹ wá sọ fi jọ́sìn fún ìyẹn ni ó jẹ bọ̀ wa ẹ lọ sínú ẹ lọ sínú kí làlọ́ sọ àlọ́ ni ma unzila wala tattabi'u min dunihi awliya qalilan ma tadhakkarun suratul A'raf ayé ẹlẹ́kẹta ni mo kà yẹn suratul A'raf ayé ẹlẹ́kẹta ṣẹ́gbọ́n tá lọ sọ àlọ́ ni ittabi'u ma unzila ilaykum min rabbikum ẹ tẹ̀lé nǹkan tí mo sọ̀kalẹ̀ fún yín tó wà ní Qur'an tó ń sọ̀kalẹ̀ fún yín látọ̀dọ̀ ta ni min rabbikum látọ̀dọ̀ olúwa yín òun ni kẹ́ ẹ tẹ̀lé o ní tó ń sọ̀kalẹ̀ fún yín pé báyìí ni kẹ́ ẹ ṣe ìlànà báyìí ni kẹ́ ẹ lò òun ni kẹ́ ẹ tẹ̀lé o wala tattabi'u min dunihi awliya ẹ má tẹ̀lé ìlànà míì tó bá ti yàtọ̀ sí ìlànà tòun nínú nǹkan táwọn èèyàn bá ti gbé kalẹ̀ ṣètì pé òfin méjì nìyẹn òfin àkọ́kọ́ ni pé ní tó ń gbé kalẹ̀ òun ni kẹ́ ẹ tẹ̀lé ìlànà míì táwọn èèyàn bá gbé kalẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé Allah wa ní qalilan ma tadhakkarun ṣùgbọ́n ó kéré nínú ẹ tí ó rántí ọ̀rọ̀ yẹn ó kéré gan. ṣé ti pé àṣẹ ti wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ipe tó ń bá gbé kalẹ̀ òní tẹ̀lé. màá fèsì gbogbo ọ̀rọ̀ yẹn o mò ń gbé bọ̀ láti pìlẹ̀ fún yín ni kó lè bá a clear sí i. ẹ já lọ́nu suratul Jathiyah suratul Jathiyah aya eighteen kí ló sọ mẹ́. Allah ní thumma ja'alnaka ala shari'atin minal amri. فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون alọ́ ní ìwà ànábì ja'alnaka من shari'atin minal amr mo ti gbé ọ sórí òfin látọ̀dọ̀ mi òfin tó wá láti ọ̀dọ̀ èmi àlọ́ òní mo gbé ẹ kalẹ̀ lé lórí òní mo ṣe fún ẹ pé kó máa ṣe fattabiha òní kò tẹ̀lé o wala tattabi Ahwa alladhina la ya'lamun má tẹ̀lé ìfẹ́ ẹnu àwọn èèyàn tí wọ́n bá tún gbé kalẹ̀ àwọn tí wọ́n mọ̀ kankan ìfẹ́ ẹnu táwọn bá tún gbé kalẹ̀ ìgbọ́dọ̀ ẹja tó ṣe báyìí a lè ṣe lọ́nà báyìí kí a ló burú ń bẹ̀ má tẹ̀lé ṣètì pé méjì náà làlọ́ tún pa wá láṣẹ mẹ́rin ó ní ká tẹ̀lé ìlànà òfin tó ń sẹ́ǹdì sí wa ẹ má tẹ̀lé ìlànà ìfẹ́ àwọn èèyàn tí wọ́n gbé kalẹ̀ iṣẹ́ tèmi wá fẹ́ gbé fẹ́yìn ọmọ léńjẹ léńjẹ yìí gbogbo tẹ́ ẹ sọ ìpáwátá Eh, eh, eh, ipe àǹtàwà fúkàbà ẹbọ là ń ṣe ajaru lasuad ipe nǹkan táwọn ẹlẹ́bọ ṣe kalẹ̀ la fi ń ṣe hajj èmi ò mẹ́rin ẹ̀wà e lẹ́yìn kọ̀ọ̀kan ìtẹ́mi náà wàá fẹ́ gbé fún yín nìsín ni pé tẹ́mi bá ti wá mẹ́rin tèmi wá gbogbo tẹ́yìn náà wá ń ṣe yẹn gbogbo ibi tẹ́ ń lọ gbogbo àwọn nǹkan tẹ́ lọ máa ń dúpẹ́ fún àwọn nǹkan tẹ́ ń tọrọ tẹ́ ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ tẹ́ máa ń lọ ẹ e wàá mú ẹ̀rí tiyín náà wá ibi tẹ́ bá ti fẹ́ mú wá ẹ e mú wá kó jẹ́ pé ọ̀dọ̀ àlọ́ ọba tó dá yín ni ẹ̀rí yẹn ti wá àlọ́ ló pa wá láṣẹ ká máa ṣe báyìí òun ló ní ká máa lọ dí eléyìí òun ló ní tá a bá fẹ́ bímọ tá a bá fẹ́ tọrọ ọmọ tá a ti rọmọ bí a lè lọ dí eléyìí òun ló sọ pé tá a bá fẹ́ tí a bá ti rówó ní a lè forí balẹ̀ fẹ́lẹ̀ a lè gbọ́pọn kìnnì kan jáde àwọn nǹkan yẹn ẹ máa mú ẹ̀rí ẹ̀ wá lẹ́yẹ kọ̀ọ̀kan ibẹ̀ yẹn láti wá mọ́ta ní í ṣe bọ́ pẹ̀lú àlọ́ nǹkan tí àlọ́ bá pàṣẹ rẹ̀ tá à ń ṣe bóun ló ti dájọ́ pé àtúnṣe bọ́ pẹ̀lú ẹ̀ nígbà pé nǹkan tó wí náà là ń ṣe nǹkan tó bá jẹ́ òdì kejì nǹkan yẹn ni ó jẹbọ òní ó jẹbọ ẹ ti rí nísìnyí báyìí tọyì ìpìlẹ̀ àkọ́kọ́ nìyẹn ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìyàtọ̀ ń bẹ láàrin tẹkùdísù ma qaddasahu Allah àti tẹkùdísù ma Allah nǹkan tí Allah subhanahu wa ta'ala nǹkan tó bá buyì kún nǹkan tó bá pọ́nlé nǹkan tó bá pàṣẹ pé ká bàbàrà rẹ̀ ìkan nìyẹn àti nǹkan tí àwọn èèyàn ń bàbàrà fúnra wọn láì sí àṣẹ àlọ́hùn bẹ́ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ìyẹn là ń pè ní ṣàáírùlì islam ṣàáírùlì islam àwọn àmì islam àwọn àmì kan ń bẹ nínú ṣẹ̀ríà tá a fi máa dá islam mà tẹ́ pé fún àlọ́hùn gẹ́gẹ́ fúnra rẹ̀ òun ló yọ̀ǹda pé ká máa fi jọ́sìn fún un má fún yín láwọn àpèjúwe. ma fún yín láwọn àpèjúwe ẹ jẹ́ ká wò ó nísìn ẹ wo irun àwọn nǹkan tá à irun sẹ́wọ̀n pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ irun sẹ́wọ̀n pé agbọ̀wọ́ sókè Allahu Akbar àbí bẹ́ẹ̀ kọ́ ni sẹ́wọ̀n hmm? hmm. pé tó bá tún yá nígbà bá ka nǹkan tá a fẹ́ kà tán àrùkù àbí tó bá tún yá ṣe á dìde tó bá tún fi orí kalẹ̀ ó ní nǹkan tá a mọ̀ wí ń bẹ́ gbogbo tí mo kà á lẹ́yìn pápátá ṣàáírùl islam náà ń pè àwọn àmì ìdánimọ̀ islam tí àlọ́ ò gbé kalẹ̀ pé ká máa fi jọ́sìn fún un ǹjọ́ wá lẹ́tọ̀ọ́ bí ká wá sọ yìí pé exercise là ń ṣe exercise là ń ṣe sẹ́yìn pé exercise yàtọ̀ síyàn kí ló fà tá a fi ní ìpínlẹ̀ exercise ni pé fúnra àlọ́ ò gangan ló ṣe lófin pé tẹ bá fẹ́ jọ́sìn fún mi o ní ìjọ́sìn ti ẹ̀rùn Baị! Baị! Baị! Baị! Baị! báyìí sálámà lẹ́ẹ̀ fi parí ẹ̀ ẹ̀ Allahu Akbar fi bẹ̀rẹ̀ rẹ̀ àwọn nǹkan yẹn ẹni tó bá ti rẹ́ ẹni ti ń ṣe ká mùsùlùmí ni báwọn mùsùlùmí ti máa ń kírun ni àmì ni tá fi pé ara àmì islamu ẹ bá kan tí Allahu Akbar Allahu Akbar ẹ bá ẹni tó ojú ni ó ti àwọn mùsùlùmí leléyìí àgbẹ̀ ẹ̀kọ́ ni nǹkan yẹn náà ń pè ní ṣàírọ́tul islam àmì tá a fi máa ń dá islam mà tí ó yẹ pé àlọ́ ẹ̀rí gbọ́dọ̀ wà lórí ẹ̀ o ipe àlọ́ ló gbé nǹkan yẹn kalẹ̀ pé ká máa ṣe. ẹ wo hijab táwọn ìyàwó wa ń lo àwọn obìnrin wa hijab aṣọ hijab yẹn tẹ́yìn pé lẹ́hà yẹn sẹ́yìn pé ara ṣàírọ́tul islam ni ara àwọn ṣàírù islam ni sẹ́yìn pé ara àmì islam ni ẹni tẹ́ ẹ bá rí tó lo hijab tẹ́yìn pèlè ẹlẹ́yà yẹn tẹ́ ẹ bá rí kí ni ó kọ́kọ́ wá sọ́kàn yín ẹ tún ká mùsùlùmí lélẹ̀ ẹ lè pè ní christian ẹ lè pè babaláwo ẹ lè pè ní àǹtí aláwo ẹ lè pè ní yàláwo torí pé aṣọ yẹn ó ti yàtọ̀ sí aṣọ lásán ó ti di ṣàírọ̀ ó ti di àmì tá a fi ń dá ìsìlámù mọ̀ sẹ́yìn pé aṣọ tí wọ́n ń wọ̀ yẹn ẹ̀rí gbọ́dọ̀ wà lórí ẹ̀ tẹ́rì bá ti lè wà lórí ẹ̀ pé àlọ́ ò ló bẹ́ẹ̀ ó ti di nǹkan tá a gbọ́dọ̀ máa kọ̀ dásà tá a gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún torí pé Allah náà ṣe kínni ó bọ̀wọ̀ fún mo fún yín lápèjúwe díẹ̀ díẹ̀ nìyẹn o ẹ wọ àlùwàlá tá a máa ń ṣe àlùwàlá àlùwàlá ṣe pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ àlùwàlá àfọ̀ àbí àyọ ẹnu àfimú àfọ̀jú àfapá àfẹsẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni n tá à ń ṣe yẹn tẹ́ ẹ bá rẹ́ni tí ń ṣe n tí ọkọ wá sọ́kàn yín pé mùsùlùmí lélẹ̀ kìíní yẹn ti di àmì Islam ó ti di àmì fún àwa mùsùlùmí ṣe rí tẹ́ni wá ń ṣe yẹn sẹ́yìn pé ni àlùwàlá yẹn ó ti kúrò ní ordinary pé mò ń fojú mò ń fọsẹ̀ mo gbá bọ́ọ̀lù tán mo wá ń fojú fọsẹ̀ sẹ́yìn ó ti yàtọ̀ síra wọn òyìn ti di àmì Islam torí pé Allah subhanahu wa ta'ala ṣe lófin tí ò bá fi lè ṣe lófin tẹ́ni yẹn ń fi nǹkan yẹn jọ́sìn fún Allah yóò máa ṣẹbọ pẹ̀lú Allah ni ó jẹ ẹ wo musaf ẹ wo Quran Quran sẹ́yìn ìwé náà ni àwọn ìwé táwọn yẹn ń kọ káàkiri sẹ́yìn ìwé náà ni ṣùgbọ́n ṣe é mọ̀ pé Quran tẹ́ ẹ bá ti lè fojú kan báyìí kí ni ó wà sọ́kàn yín ẹ ní ìwé àwọn mùsùlùmí ni ó yàtọ̀ sí ká ẹ fojú kan newspaper ìwé lò náà ó yàtọ̀ sí ká ẹ fojú kan jọ́tà ó yàtọ̀ sí ká ẹ fojú kan eh, kílẹ̀ ń pè ti àwọn ọmọ school kẹ́ ẹ mọ exercise book wọn ó yàtọ̀ sí ká ẹ fojú kan èwo lẹ́ ń pè ó yàtọ̀ tẹ́ ẹ bá ti lè rí eléyìí mùsàfù rè Quran rè ojú ẹsẹ̀ ń tẹ́ kọ́kọ́ sọ ni pé ìwé àwọn mùsùlùmí ni ó ti di àmì tá a máa pọ́nlé nítorí pé Allah subhanahu wa ta'ala ló sọ kalẹ̀ fún wa ẹ ti rí sẹ́yìn sìn báyìí tọ́yì tí nǹkan yẹn bá ti wá rí báyìí ìpínlẹ̀ kejì ni mò ń gbé fún yín yẹn o tẹ́ ẹ fi gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yé àwọn nǹkan tó bá ti wá rí báyìí nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà náà ni ó lẹ́rìí lórí ẹ̀ pé ká máa fi ṣe ká máa ṣe lọ́nà báyìí ká máa fi jọ́sìn fún òun ìyẹn làlọ́ òfin tako àwọn ọ̀ṣẹ́ bọ̀ yìí ó tako wọn ní sọ́tù Yusuf aya forty ẹ mọ gbọ́n tá lọ sọ o àlọ́ ni má ta'buduna min dunihi illa asma sammaytumuha antum wa aba'ukum ma anzalallahu biha min sultan inil hukmu illa lillah amara alla ta'budu illa iya dhalika ad-dinul qayyim walakinna akthara an-nasi la ya'lamun. ó dáa kéèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọkàn yóò balẹ̀ ní digbí ẹ̀wọ̀n tá sọ sọ́tù Yusuf aya forty Allah ni ma ta'buduna min dunihi àwọn òṣèbọ yìí wọ́n á sìn kankan lẹ́yìn Allah o gbogbo tá ń sìn lẹ́yìn Allah yìí illa asma sammaytumuha antum wa aba'ukum àwọn nǹkan tán láwọn ń jọ́sìn fún yìí àwọn náà ń néèmù ẹ̀ fúnra wọn àwọn náà sọ lórúkọ fúnra wọn àtàwọn bàbá ńlá wọn tó jẹ̀sẹ̀ bọ àwọn náà kírètì ẹ̀ fúnra wọn tán láwọn fi ń jọ́sìn fún Allah ẹ mọ gbọ́n tá lọ sọ o ó ní ó ewu òun ò sọ kankan kalẹ̀ lórí ẹ̀ pé ká máa fi jọ́sìn fún un tẹ̀tí sẹ́wà ìyẹn pe sí pé nǹkan tá fi jọ́sìn fún Allah ò gbọ́dọ̀ sọ ẹ̀rí kalẹ̀ lórí ẹ̀ that is why tá a fi ní bídíà nínú súnà ẹ mọ̀ gbọ́dọ̀ náà àfáà súnà pé bídíà lélẹ̀ nǹkan tí ẹ bá ti ṣe pé ànábì ló mu wá bídíà ni ó máa jẹ àdádálẹ̀ ni ó ìyẹn tẹ́ bá fi ń jọ́sìn fún tí pé ní tẹ́bálẹ́ fi ń ṣe súnà ànábì kíní yẹn a wá wò a wá rí i pé ànábì ò ṣe é kò ṣe é kó sì jẹ́ pé nǹkan yẹn ìjọ́sìn ni nǹkan yóò máa jáde dálẹ̀ làlọ́ fi sọ yìí pé àwọn òṣèbọ yìí mọ́tà àbùdú náà mi dùn níhi ìlà àsìmọ́ sàmì ìtumọ̀ wa alọ́ ni gbogbo nǹkan tẹ́lẹ̀ àwọn fi ń jọ́sìn yìí fún òun àlọ́ yìí ẹ̀yin lẹ sọ lórúkọ fúnra yín ẹ̀yin lẹ gbé kalẹ̀ lẹ́ẹ̀ néèmù ẹ̀ fúnra yín ẹ̀yàn àtàwọn bàbá ńlá yín tó jẹ́ ṣẹbọ àkọ́kọ́ Allah ni ma anzalallahu biha min sultan òun ò sọ ẹ̀rí kankan kalẹ̀ lórí ẹ̀ Allah ni inil hukmu illa lillah èmi Allah nìkan ni mo ní ìdájọ́ kí n pàṣẹ kò sí ẹlòmíì tó lè bá mi pàṣẹ mọ́ ni mo fi ń sọ fáwọn ọmọ yìí pé iṣẹ́ tí mo gbé fún yín tèmi bá ti mẹ́rin tèmi wá ẹ̀ yóò wá mú ẹ̀rí tí ń wá ìgbà yẹn láwa amọ̀ta ni ti ń ṣẹbọ nínú àwa méjèèjì tó bá jẹ́ pé àwa méjèèjì náà là ń ṣẹbọ ẹni ìgbà náà là á mọ̀ nípa tí ń tàwọn àfùkà bá ẹ̀ láǹṣẹ bọ àwa àwò sá Allah subhanahu wa ta'ala sọ ẹ̀rí kalẹ̀ lórí ẹ̀ àbí ò sọ ẹ̀rí kalẹ̀ lórí ẹ̀ ẹ̀yin ló wà á mú àwọn àyè tẹ́yìn náà máa ń lọ tẹ́yìn náà ti mọ̀ fúnra yín ẹ̀ gbogbo àwọn àyè tẹ́ máa ń lọ àwọn nǹkan tẹ́ lẹ́ máa ń dúpẹ́ fún ibi tẹ́ máa ń lọ orí ìta ibi tẹ́ máa ń lọ àwọn ibi tẹ́ máa ń gbé gbogbo nǹkan tẹ́ ń gbé lọ yẹn àwọn èyí tẹ́ lọ máa ń wẹ̀ níbì kan èyí tẹ́ máa ń bùsárí bùsá ẹ wà mú àwọn ẹ̀rí yẹn wá ipe Allah subhanahu wa ta'ala ló sọ ẹ̀rí kalẹ̀ lórí ẹ̀ ipe ká ẹ máa fi jọ́sìn fún un àwa náà ó mẹ́rin tiwa wá ìbẹ̀rẹ̀ láti wá mọ̀ pé ṣé ta lẹ́lẹ́bọ náà àwọn méjèèjì sáwọn méjèèjì náà sì lẹ́lẹ́bọ àbí ta ni àlọ́ ò tí ì parí àyà o nígbà tó sọ pé nǹkan táwọn ọ̀sẹ̀ bọ̀ yìí ń lò láti máa fi jọ́sìn ó ní máa ń sálọ lọ́wọ́ bí àmì sultan òun ò sọ ẹ̀rí kankan kalẹ̀ lórí ẹ̀ inil hukmu illa lillah àlọ́ ò ní ìdájọ́ èmi nìkan ni mo ní èmi àlọ́ nìkan ni mo ní àmọ́rọ̀ allah ta'budu illa hiya nǹkan tó ń pàṣẹ ni wípé ẹ gbọ́dọ̀ sí nǹkan kan míì àyàfi nǹkan tó ń bá paláṣẹ. dhalika dinul qayyim Allah ní ìyẹn gangan ní ẹ̀sìn tó dúró déédéé walakinna akthara an-nas la ya'lamun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mà wọ́n lọ ń sin nǹkan míì àwọn náà wá gbà pé ìjọsìn náà làwọn náà ń ṣe ibi tí problem lọ jáde wá nù ẹ bá fẹ́ jọ́sìn fún Allah tí ò fẹ́ dẹlẹ́bọ̀ọ́ yóò lo nǹkan tí Allah pàṣẹ pé kó fi jọ́sìn kìí ṣe pé òun ni ó lọ kírètì tiẹ̀ ìyẹn là ń pè lẹ́bọn téèyàn bá kírètì là ń pè lẹ́bọn kìí ṣe tí Allah bá pàṣẹ rẹ̀ káwa mọ́múlẹ̀ ẹ̀kọ́ kan sìn sẹ́mi pé táwa mùsùlùmí bá fẹ́ kírun ibo la máa ń dojúkọ kébìlà a máa ń dojúkọ kàába kàába yẹn a wo agbègbè a wo sáìdì ibi tó wà sẹ́mi pé igun mẹ́rìnlá ní aníwájú alẹ́yìn alọ́tún àlòsì àbí tọyì tá à ń pè ní four cardinal point àbí hmm. a wàá wo nínú igun mẹ́rẹ̀ẹ̀rin yẹn ibo ni Kaaba wà sí wa nílùú táwa wà tó ẹ pé àwọn tán wà ní Mọ́kà nídìí Kaaba ni àwọn kàn fẹ́ kan fèsì ẹ̀ ń tiwọn tán bá fẹ́ kírun tó ẹ pé àwa tá a wá jìnnà báyìí àwa Nàìjíríà àwa ní Europe àwa níbì ni a wàá wo sáìdì wo ni Kaaba yẹn wà sáìdì yẹn tá a bá fẹ́ kírun sáìdì yẹn la máa dojúkọ sẹ́mo pé dídojúkọ tá a dojúkọ yìí nìsín a fẹ́ wò ó ṣẹ́ẹ̀rí wà lórí ẹ̀ sá lọ sọ ẹ̀rí kalẹ̀ lórí àbí òṣèré tó bá ti jẹ́ pé ẹ̀rí wà lórí ẹ̀ ìjọsìn ni ó máa jẹ́ ìtẹ̀láṣẹ Allah ni ó máa jẹ́ torí pé ó ti sọ fún wa pé inil hukmu illa lillah òun nìkan lòun lágbára láti pàṣẹ fún yín láti la ìlànà tẹ́ fi jọ́sìn fún un tí ò bá ti lè ṣẹ́rìí lórí ẹ̀ tá a dẹ̀ láǹfin nǹkan yẹn jọ́sìn fún Allah àjọsìn à ń ni. ẹ já wa lọ sínú sọ́tù Baqara mo sọ pé màmá mẹ́rin ẹ̀ wà lẹ́yọ kọ̀ọ̀kan ni ẹ lọ sínú sọ́ọ̀tù bákọ́rọ̀ àyà one forty nine Allah ni wa min haythu kharajta fawalli wajhaka shatral masjidil haram tẹ̀tìrì báwọn Allah ni wà nábì àyíká yìí tó bá jáde lọ tó sì fẹ́ kírun fawalli wajhaka shatral masjidil haram dojú rẹ kọ agbègbè ibi tí kaaba wà ọ̀nà là ń pè ní al-masjidul haram ọ̀nà là ń pè ní al-baytul atiq ọ̀nà là ń kaaba dojú ẹ kọ Allah ni wa innahu lalhaqqu min rabbika ọ̀rọ̀ tí mo sọ yìí pé kó máa dojúkọ ibi tí kàbá bá wà tó bá fẹ́ kírun yìí òun gangan ni òdodo min rabbika látọ̀dọ̀ olúwa rẹ̀ wàmàlọ́wọ́ bìgọ́ fìlín àmà tààmàlú èmi Allah sì rèé mi ìsàláì mọ nǹkan tẹ́nìkà kún ṣe o suratul Baqarah Quran chapter two aya one forty nine mo kà yín insha Allah ta'ala ọjọ́ ti lọ mo ti mú ẹ̀rí pé ìdí tá a fi ń dojúkọ kàbá wa àṣẹ látọ̀dọ̀ Allah ni mo ti mú wá báyìí bí sì máa tó lọ díẹ̀díẹ̀ nìyẹn insha allah ta'ala subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahumma salli Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan ma lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá lówó lọ́ tá a wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà fìrìnà wọlé ti pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo òbí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ akẹgbẹ́ ó dèwọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúndàrí laoye road five mọ́sífàlà ìyànà bíkẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji telephone zero eight zero eight five two three seven seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.